Pẹ̀lú Move International ẹ pè ẹ̀yìn odi bẹ̀rẹ̀ láti dọ́là méjìlá fún ìṣẹ́jú kan. Láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ. Láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán. Láti padà sí ìpele tó kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo.